رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إذا تأتينا إكي أدوان الناس الصيام أدواتي مع الداني ولكن مسلمي ومدات يأتي أدوه lórí ìtara rẹ̀ àwọn òbí àwọn ìyàwó bàbá àwọn ọmọ rẹ̀ tàbí ìlú rẹ̀ nìkan tàbí orílẹ̀-èdè rẹ̀ ẹ̀ kí àdúrà wa kó kárí gbogbo mùsùlùmí ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé gbogbo ibi tí mùsùlùmí bá wà tí ara ti ń ni wọn ká máa ṣàdúrà fún wa olùẹlẹ́dàá kó ṣèdẹ̀kùn fún wa gbogbo ibi tí mùsùlùmí wà láyé ẹ ti fi ìyà jẹ wọn ẹ máa ṣàdúrà fún wa olùwà kò gbé ìyà yìí kúrò fún wa eléyìí ń bẹ nínú nǹkan ń tọ́ka sí pé lódodo mùsùlùmí ni wá torí pé mùsùlùmí ní ti bá ń jẹ́ nǹkan àdùnnú fáwọn mùsùlùmí níbikíbi láyé nǹkan àdùnnú ni fóònù náà ogun tó bá jẹ́ nǹkan àdàmú àti ìbànújẹ́ fáwọn mùsùlùmí níyàlè yóò wù lókè pẹ̀lú. nǹkan àdààmú àti ìbànújẹ́ ni fún mùsùlùmí níbikíbi tó ní àbágbára rẹ̀ torí rẹ̀ ara ń tí islam fi yé wa nù ọba ti dààmú òbílà pẹ̀lú àwọn mùsùlùmí ni ò lè nínú ìdùnnú wa ìdùnnú wa ìbànújẹ́ ìbànújẹ́ wa ìdààmú ìdààmú wa torí wa torí ẹ̀ ọ̀nbẹ nínú tó ti kọ́ ní àwọn tó ṣe pé wọn àrílégbé wọn àrọ́nà gbà wọn ti gba gbogbo ẹ̀jẹ̀ mọ́ wọn lórí wọn lé wọn kúrò nílé wọn sì jẹ́ mùsùlùmí wọn tún wá wà ní oṣù Ramadan nígbà tí gbogbo nǹkan tó ṣe pé ọyẹ ọmọ fẹlẹlẹ ọmọ ti dààmú fún yàn nílé yàn àwọn òrílégbé wọn ò ríbi gbórílé àwọn sùn àsùn lálàáfíà alhamdulilayi oníkàlùkù tó jáde wá lásùbà yìí alhamdulilayi wọn bẹ lábẹ́ òrùlé lè jẹ àwọn kan bẹ láwọn àyè ọ̀tọ̀ọ̀tọ̀ nílé ayé kò sí pé kò sí òrùlé lórí wọn má báyìí gbogbo àlàpà lé wọn gan ti wó dàrú ìlú ẹlẹ́dàá kọ́ba wa pọ̀tù sí irú òpin tuntun wọn wà nínú ẹ̀ kọ́ba sọ̀bánújẹ́ wọn ti dunnú olú ẹlẹ́dàá kọ́ba amúṣòro fò níbi iṣẹ́ ayé gbogbo mùsùlùmí níbi kíbi tí wọ́n bá wà lókè pẹ̀lú. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك